Yeah. الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأثقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بمهد فضلك وكرمك يا ذا الجود والكرم واللسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وأهل عقدة من لساني يفقه قولي ستر الله مزبولنا علينا وعين الله ناظرة إلينا بهول الله لا يقدر علينا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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاهد الكفار جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير يهلكون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا كما غناهم الله ورسوله من قبله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله صدقني ولنكونن من الصالحين فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون فأخذهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما اختلفوا ẹ̀rí yasi tafsira yi wọn ló mú yẹ kaka wàrí lọ́wọ́ àánú minalláhi akíbar. ذلك هو الفوز العظيم ورضوان من الله أكبر أمري أكنهن واني بنهن متوحيان ونهن الجنة أين ونهن الجنة أنا ونهن ونهن أو نسيونا أنك أمري أنا تنا الجنة أمري أنا تنا الجنة ونهن نتو إنه هنا نوم يسيونا الجنة رسولنا ذلك هو الفوز العظيم omori kọkọ ráúra wà fún náà يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير يا أيها النبي أمري يا النبي أنا ما يهرم أنا ما يسيب وجهي أبا مي، نبو أمري بما يهرم ama anyi hafa mmeda anaghị أنا ذا يا anyị ụmụ ihe ahịwa ere ha okwuru yakuba ŋun lẹ sọ ne bi ibrahim alayhi salatu wa salam ani anabi khalilu rahman anaba se tasiriya yi omuri omuri wa ma si ya onida hafi nida itɔli de ya ne bɛ yɛn ni a kan naba muhammad sallallahu alaihi wa sallam ira hama wa taahi amma omuri a yi to omuri. أمام إبراهيم يا أيها النبي أيكم يا أيها الرسول ما هو النبي ما هو أنتو جاهد الكفار والمنافقين جاهد الكفار والمنافقين كل كتوه كل كتوه

omuri ka hoyere ni ni ezeba bahano ono bir jahannam omuri wa haya ona wa bisa almasir oda diri ina hoiva no odiri ina hoiva no ono ye ni deba shu yatanka sebi jihad ona waka abaki munafikina wa enne tiri no be ilfiki udini kayi munafiki aka kama ne na sheria ma azo kumuri ne ni ma ara mo kọsọ so kumuri ne ni ọdọ ma ara ese mo kọrọ tọrọ sẹ ne muhammadu ọyìn mẹrin okumuri ogboro ama dọ sọrọ ma ama in su ya kama amma ahanya mama anyi ka akure kutuwa ile ko boro aljihadu saifi ile ko manyi ka atonyere kutoe ọmọ bíi ɛdɛ mɛɛ gyinɛ tɛ ɛdɛ mɛɛ go against ɔ ɔdɔ bi te ọdọ mi dín náà yẹ dẹ́sẹ̀ ọ̀rẹ́ rẹ́ bọ̀lẹ̀ láti ojú omi yìí ọ èyí mà bẹ́ẹ̀ aṣá ojú náà dáa yẹn ọ̀dọ̀ náà sì ẹ̀fẹ̀ kàbọ̀nù sẹ́yìn bẹ́ẹ̀ ni yìí mà bẹ́ẹ̀ kọ́nsítútì ẹ̀wọ̀n ni bẹ́ẹ̀ tẹ́ ẹ̀wọ̀n ni bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ni bẹ́ẹ̀ aṣá ojú òyìn ẹ̀wọ̀n náà nàbọ̀nyẹ̀sẹ̀ yà máa wọ̀. lọ́tù tó mú yìí. Àdìka ẹ̀kọ́ ẹ̀tẹ́dẹ̀ kàkà yìí Islam ọgbọgbọgbọ ọtọọtọ Islam amáyé bẹ́ẹ̀ yín kò yẹn ẹ̀ka yìí ọ̀sọ́mọ mọ́mọ́ ẹ̀mẹ́ àkókò sọ̀rọ̀ àkókò máa bẹ́ẹ̀ kẹ́rẹ̀ ní àkókò lẹ́yìn bẹ́ẹ̀ kọ́rọ̀ mi àbí kó ma ramadan náà yẹn nana bẹẹ tọ́ wọn bẹẹ kẹ́ mẹ́bà wẹ̀ ẹ̀rẹ̀mẹ́ náà yẹn kata náà yẹn ọgọ́gọ́ nyọra ní ọgọ́gọ́ islam eléyìí kẹ́ náà kọ́ mẹ́ àbí ayé ó dirẹ̀ kó ẹ̀nẹ́ bẹ̀ rògbò mórí tó dirẹ̀ kó de ya ṣẹ́nu gbogbo mórí náà káyọ̀ kẹfẹ́rì nínú ẹ̀rẹ́ àkọ́rẹ́ kó náà yóò dín náà yà á dé tuntun yìí wá ọ̀fẹ́lẹ́ náà ní màá lọ ìkàwé ní ìgbà wọn náà kí ni àányẹ ní mẹ́rin náà oṣù kàkúrẹ́ kó bọ́ọ̀lù tù wá. ìrẹ̀kọ́ máa ní kàṣẹ́ ní ìrẹ̀kọ́ rẹ̀ wọ́n dàbí káwà. àmọ́ àkẹ́sẹ̀ nínú náà ẹ̀yìn ọ̀nì rẹ̀ yẹ́ nìní. yẹ́n ìdùnkù fọ́ọ̀rọ̀ wọn mú náà fi kí ni ọ̀nà mọ̀ ní kàṣẹ́ náà jihad náà kàlàkàlà náà ọmọ bi aljihadul qawli bil hujja wal burhan jihad yɛ ɔkeka yi wa lɔɔsi ibi mire yɛtɛ yi wa lɔɔsi ibi mire yɛtɛ yi wa ìdí omi nípa kàkà wọ́n gùlù fàlẹ́ yìí nyanyanya yi wà ìwọ́n tó mòrì yìí akɔnɔ náà ɔbɛ hɛ sɛbɛ ɔbika ɔyɛ rɛ ŋu ɔrìbìrì buru ní tó mòrì àmì yìí wa ètè kàtó granted. ɛnɛ sɛnyɛ ɔ eteki sɛ wɔ ɛnɛ kuku ɛ e, e, hɛ zaa e, ɛsoba hɛ zaa ɛkuku gyere so no ya afetɔ so ɛkuku kɛnɛkɛnɛ ama ka ho wɔ ozon wɔ ozon ɔwɔ abɛrɛ yɛ ɔbɛrɛ ama nyinyanyanya yɛ asi yɛ ɔkuna tɛ hɔ lɔtun tó wòye ɔyin eh. nyanyanya wọn dɔ yina kaka ni oyi srɛ oyi oyi beri kaabiri kura ko dɔ yina kaka ni oyi kata wi kefe nínú tómori kata wọn yɔ ìjà ni kebiri ɔkura ko ɔnere ima kaka nɔ oyi rɛ ŋun yɛ kɔmori ɔnɔ ntomori rɛ ŋun yɛ kɔmori kan ɔsɔn mi mɔ kefun sɔn ɔsɔn mi. position náà ka ahari jẹ náà kọ ọnyọ kata asokora wẹ́ẹ́ wẹ́ẹ́ bèbìrì kutu mi wẹ́ẹ́ bá wa náà wọ́n wẹ́ẹ́ mi bá wọ́n bá rẹ̀ nǹkan náà kẹ́lá jihadu kọ̀ọ̀lẹ́ ní àkíkà ìsọ́nù kàá nílẹ̀ ẹ̀yẹ wa na ẹ̀mí nílẹ̀ ẹ̀yẹ wa wọ̀ dàásì bí nílẹ̀ ẹ̀jẹ̀ ìwà dà kàá ịrị ọkata ọkata na-eme ẹ̀yẹ wa ìrì ọ̀kàtà ọ ọ̀nà ẹ̀mí ẹ̀yẹ wa. ọ̀bẹ̀rẹ̀ akɔnɔ akɔmɛni ki ɔmar rɔbi allah anu ɔkaka yi azilohun wala tatlimuhun zawɔ si siri na gɛ wa siri na gɛ wɛ ama asumi kuna yi wa nini lɔwɔ asuwa sise tɛnɛ ama asumi wa mu jihad ọ̀gá yẹ̀sìrì ń lè yí. anyi jihad ìrẹ́pọ̀ náà yẹ kébìrì ọ̀nà ilé kó ẹ̀nà náà wọ́n ní ẹ̀mẹ̀mí kẹfìrí àlà ẹ̀mẹ̀mí kẹfìrí ẹ̀mẹ̀mí kẹfìrí kẹ́nẹ̀ ẹ̀rẹ̀ yà kú ozi gé kú òmòrì yìí iná iṣẹ́ rẹ̀ ká yẹ dẹ́ ọ̀nà ọ̀kẹ́ ẹ̀ṣọ́ rẹ̀ àbí náà yẹ bẹ̀ nírí òmòrì ọ̀nà ọ̀ká yẹ bẹ̀ nírí òmòrì nízò òmòrì. ọ̀nà rí ọ̀yí na àṣírí tá يا بني آدم ألم أعهد إليكم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين náà tutù yìí òṣìṣẹ́ ẹgbẹ́ máa òtútù yìí àbùdó kásùnà tùnú ni èkìtùnú àṣù tùnú ni ọ̀nà ẹ̀dẹ́ dáwà ni mọ mujahadatu nafsi wal hawa oyi dira yi oyi ni gbọla n'o bi yọ kura kọ abẹsẹ nana bi ne tuka iri onu muri kaka wajahidu filahi haqqa jihadi osi tuma ne gẹ lọ kure kutu odo muri nini ina mẹ wọ ká kure kọ n'o nini ọ nínú muri ẹka ka yi. وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله kòrè kutu ọ̀rọ̀ gbogbo ọmọdéyìn ni rírì sọ́ọ̀yì rírì gbọ́n ni àtọ́wọ́ àwọn ni. ọ̀rẹ́ ẹ̀mọ́ mọ̀rí onótùmù sọ̀lọ́sọ́lọ́ ọmọ kàkà yìí jahidu ahawa akum kama tu jahidu na ada akum. wèé bí rírì gbọ́n ni kòrè kó ìrì gbọ́n ni wèé bí yọ kòrè kó ni ànkà tuntun mu nínú ìdí ìkiri wọ́ọ̀dà ọwọ́ọ̀dà pọ́ọ̀kà ayọ̀lá pọ́ọ̀rọ̀ kò mú dìbì ní ìnà nàfṣà la àmàrà tó ń bẹ sùn ìlà àmàrà hìmà rọ̀bì ọwọ́ ọwọ́ọ̀dà pọ́ọ̀kà ayọ̀lá kò lọ́ mú dìbì ẹ̀ bùsùn ló mú dìbì ọba wọ́n máa ń yin pọ́ọ̀rọ̀ àmàmàmà kàtẹ́ngùhù àgókè jihadul adá ọ̀nyin fàtàrà àtàná oyi bi ɔne bi ɔne bi kura ko ɛnɛ ɛbɛ ka wɔn ma ɛka o kebiri ɔnu ɛmuna biki ɔnu ɛna kó ɔni bi o ɔnyumɛ ɛyi polo kɛ n'ɔbi wɔn ɛyi bi ɔkura ko do ara ɛbɛ ɛtɛ ɛdɛ ɛkura ba bi ama oyi bi ayɔ la kura ko do ebi wa kura ko kasɔrɔ ɛma him asɔrɔ emu dibi polo kɛ n'ɔbi ɛyi wɔ fo yi na polo kɛ ɔbi ni. lọ́tọ̀ọ̀tọ̀ mú nínú inú sọ́mà àkàkọ̀rọ̀ mọ́dìrí náà lọ́wọ́ mọ́ him ẹ̀ṣẹ́ ìfẹ́ rẹ̀ wọ̀nyẹ́ wáyé Dị dé ànáfsù lọ́dẹ̀rẹ́ rẹ̀ wọ̀nyẹ́ wáyé náà owó ọ̀dọ̀ ọ̀n ráyọ̀ rà lọ́tọ̀ọ̀tọ̀ mú nínú múrí ọ̀fọ̀ ayé ẹ̀mí owó ọ̀wọ̀ náà àáka ọ̀ka àṣẹ ìtàn náà àṣọ o ọrọ ọhịmị dẹwọ ọmọhịmị dẹyìn ìdíwẹ mọ mẹyìn náà wọn nọ nàánì asosọ ọrọ ṣe ìtàn kẹwọn nyẹrẹ kẹmẹ ọrọ ọmọhịmị ayé awọtọ n'ụwa ọrọ ọmọhịmị omuli ọha ọhụrụ na mmiri ani ịrẹkọ ọkụ meziri yiri dara wọnyi aljihadu saifi ọmọ ɔniri jihadul adai vɔnyɔnyara ɔyɛ kɔlɛ kutɔ kefeli nana mɔ ni yae anyɔnyi kabiri dɔ ne de ɛkɔ agarɛ nfa nini ene kosigi dɛmɛ yɛ zaba ɛni ɛni ɛni ɛni biri baba yi kefeli ala ɛni aka yi ɛni aka kɛ ifu avɛ mɛ nini ifu avɛ da lọ́tún tó wọ́n yìí alijihadu sẹ́yìdì ọ̀nà alijihadu náà ṣe ní rẹ kọ́ ọ̀rọ̀ wọ́n yìí bẹ́ẹ̀ ni alijihadu kàwé jihadi èrè ọ̀kíkà jihadi èrè ọ̀kíkà lọ́tún tó wọ́n yìí amaba muhammad sallallahu alaihi wa sallam ọ̀kùnrin lọ amúnkúmú kẹrẹ́n faliyoga yìí rò ó bìyẹ́bì ni mi ni wọ́n mi ni ọ̀sùn wọ́n ká mi lọ́sọ̀ ní jẹ́ yẹ nínú kàkà ẹ̀yìn ọ̀tọ́rìtì ọ̀tọ́rìtì ọ̀vẹ́ẹ̀nì ni ọ̀kàtà ọ̀vẹ́ẹ̀nì ni ọ̀dọ̀ ọ̀vẹ́ẹ̀nì ni kẹ̀kẹ́ aka ọ̀hìnmọ̀ náà àzáàjẹ́ àzáàjẹ́ náà ẹ̀rọ àzáàjẹ́ dàkú lè kutu à lè kó bòòlù anáṣẹ́ yẹn kó ọ̀rọ̀ wọn náà fẹ́ ìlànà yẹn sọ́tẹ́ tàbí lè sani ọ̀nyọ̀kàtọ̀ náà bókàtọ̀ náà ọ̀

splatoon tó wuli yìí anyi asara na kɔrɔ bɛ kaa ele jihad kalimatu haqqin inda sultanin jair ele huini jihad ɔbi kayi wa kizaiza ɔbi dɔdɔ bi di ne hunan o kizaiza kan tonti kawa yɛ kɔnyɔ kaka so ana wuli ta o kizaiza kan onye nwe ike ịdọ n'ọba aka ya anyị ama metara ya sọtụ ntụmụ wọn ntụmụ sọlọ sọlọ ọ ka kii ẹni hu ni jihad ọnà bi kẹlẹ mata haqqin ẹnda sultan jaya ọnà bi nna wúri ọ̀nà ànà mẹ ẹtọ ẹtọ laba wọn yàrá sọtụ ntụmụ yìí ọsọ ìṣe ní níjọ náà iná sọlá bá wọn náà ẹni kè ẹni kè tí kò wé tì ọ nù ní ẹkùnrin náà ní ẹtì náà bá wọn ọlọ yẹ sí fún yẹ ọsọ ìdí ẹnubú ní ẹkùnrin bàbá yẹ fọsí ẹfẹ kùnrin. ahi ọmọ ya na dɔ yi ne kura lɔsɔ kaara mu ka ka wɔ ramadan a mɛka ayi takiri intajet a mɛka asɔrɔ asanyanwu produce sa asanyanwu mɔkɔ ɔbɛka ne company si produce a a kura a ago kaza abe ma nyu kɛtɔ mo kɔrɛ tɛrɛ inu mi ramadan owó wọn nọ ɔnà ezikɔ wa paasi patoa ɔnà ɔnà apɛnɛ korako tɔ wa paasi patoa yi wa kaye ɛyin ni gɛɛba bi ba wɔ ramadan kì í yɔ economic crisis ama cause agobi ɔyìn lóore ihu ɛnɛ nyi wọn esu dání ní aka ɔmɛ kafa wọn nyu kɛtɔ mɛyin mu ma bɔ àmì kẹkọrọ ẹdọ jòzàfọ mọtò tó wọlé yìí ọmọ yẹn ló kọ náà rárá kó abẹ kọrọ àgọ mu bàbá mi jẹ kọrọ abọ́sọ̀rọ̀ ẹ̀ kàn kó wà bọ̀ ọ̀nà olùbọ̀sọ̀rọ̀ títẹ̀ ẹ̀ máa yẹ kọrọ lọ́sí pàṣẹ fàtọ́

ọyẹ ọyẹ implication náà kẹkẹ yìí ọ̀nà ṣẹlẹ̀ títẹ̀ yìí ọ̀nà ọ̀hún ọ̀nà bọ́kàsí petrol bẹ́ẹ̀ dájú petrol kọ́ dá dásẹ̀rà pa báyìí ọ̀rẹ́ra abúkéèbà ọ̀nà ọ̀rọ̀ mi báyìí ọ̀rẹ́ra wọ́n mọ̀ ọ́n ma ìyàwó rẹ̀ ní ìdíyẹ́ náà mo rí ìdíyẹ́ náà kẹ́tọ́ náà kọ́ ẹ̀ ɛmu mori kɔ ìtɔkpa kɛmɛ ɔmu mori yɛ si yɛ ika ɛni mama mo bɛ hɛ o o ti nyimu jɔ ne ne kuti na so abolo ko duudi anaari láti lọ kọ ìdùnnú alẹ yà kó old tọ̀tùntọ̀ mi ẹ ɔmu ni koziri e mu oziri mu ali alakɔla abɛn nini ɛna bɛ so abolo ko duudi ɛna ma tó so ìjɔ nɔ dɛ kàyira tɔ dɛ zokò mori ni dɛ dɛ yɔ. báwọn yẹn mọ a fà sẹ sinba in the century nineteen century ẹni sẹsẹ bọ́ọ̀ náà nàá nìyẹn nọ ìyáde aseka blamid kish ìjà àkàrí amama ọkẹ ẹni arab duwọlù khalij ẹni wọn mú yíṣẹ àwọn ẹnẹ ẹza abẹtúwa báwa ọwọ wa àwọn ọbọ wákàrí kuwait wákàrí libya wákàrí yọrọ ẹ iraq yiwa siri aban ọman gbanwere so sɛ obiara ma bɛni ne ina wɔyi ɔkaso wa mɛta mi a maa mi mɛkɔn yɛ na kabo kɔ kare yɛ na kabo kɔ kare yɛ na so wa mɛta mi àwọn náà mo yóò nsi méje yìí mi ọ̀nà àwọn ẹ̀rọ asẹ́bí ọ̀dọ́ náà yẹra kẹsẹ́ bẹ́ẹ̀ lọ́kẹ̀lẹ́ ló ń borí yìí. Thank you. عند سلطان جاهر عند سلطان جاهر أمري حي أنا مني إلى جهاد إليني مريو بايا إليني مريو بايا إليني دو مريني dama ba se dama ba se te yen tó musalima sallam ka kɛnɛ a sɔrɔ koko asọ́nà kúkú wọn wọ ọrẹ wọn wà ọ adapti ọ̀yìn náà kíkà ní ọ̀yìn rẹ̀ wọn ọ̀yìn kàtẹ́ wọn kọ̀yìn rẹ̀ wọn ẹ̀ yẹ tí kọ̀yìn rẹ̀ wọn for granted ọmọ bá bí ìwí wọ́n gbúlọ̀ alẹ́ yìí ní nyanyanya yẹ wa kàtẹ́ wọn yẹ wa àmọ́ ẹ̀kọ́ mu ni ìlú yẹ ọ ọmọ mi wà ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ní wà á fi dáná kàá limani tabaka minal mu'minin omuli mana mɔda yɛ ntɔ omuli ka ye sallallahu alayhi wa sallam kɔrɛ ŋun yɛ ko omuli nana sasa ɔrɛ ŋun yɛ wa ɔrɔ yɛ wa ka ɔrɛ ŋun yɛ wa ama munafikin ni wɔn kuma ba ale kata ŋun yɛ wa ɔkɔ omuli ni ɛ eh, muhammadun rasulillah waladina ma'ahu ashidaa wa alal kufaari ruhamaahu bayinahu omuli kama ba ye sallallahu alayhi wa sallam vɔntɔn ɛnama bá yẹ pé yọ asidawo alẹ kofa ɛnɛ kata ɛnama bá nyanyanya yi kefiri aba nẹnɛ ɛna bɔ wa yẹ ɛyi kefiri ɛna bɔ wa yẹ ɛyi kefiri ɛna bɔ yẹ yɔ ɔmɔdé kila yàrá hakumu lɔrɔ ɛna ladina lam yɔ kɔti lókun fitiin wàllu yóò kuli lókun mi diyaari kum an tabarro hɔn wọn tó kóso tó yẹlẹ yìí ìnàlọ́ha.

ọmọdé kiri mi wọ́n lọ́nà ẹ̀ náà yà ni ẹ̀ e náà ni ń kọ́sí jù ni ìní ni ọmọdé kọ́ náà yọ ẹ̀ ká yà mí sọ́ọ̀yì yà mí bí ẹ̀tẹ̀rẹ̀ káwọn náà bí ẹ̀rẹ́ mi bẹ́ẹ̀ bẹ́ káwọn náà ibi ẹ̀tẹ̀rẹ̀ káwọn náà ẹ̀rẹ́ mi bẹ́ẹ̀ bẹ́ káwọn náà ẹ̀wọ̀n nẹ́nẹ́ náà ni yẹ́ẹ̀ bá di aṣèdáwòye wa ẹ̀nà náà kọ́sí gi yáà ni aṣèdáwòye lọ́tún tó mú níbi ẹni náà kó níbi ẹni àkàfẹ́ wọn ẹ̀ ẹni náà máa wáyé ẹdẹ sọ́ra ẹ̀ mú dé mẹ́ kó níbi ẹ̀yẹ. òmùnú nígbà ọkọ mi ọ̀nà òsìrí ọ̀nà wẹ̀yà ọ̀nà wẹ̀yà náà kẹ́mà mi hu náà ọwọ́ bọ̀ ọ̀nà kèbèrè ọ̀dẹ́ kẹ́mi kèbèrè wọ́n èrò mi hu náà yọ ọ̀bà bẹ́ẹ̀ mi kó kó ozi jù. ìdí ọ̀bá yà fáyìn واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا عن الإسلام وهموا بما لم ينالوا من قبله فإن يتوبوا يكن خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير سيدي جماعة ناصبه لا تلتمرين صلى الله عليه وسلم ini asbaa anakɔ mɛkɔmuri utwa yɛ lɔmi yɛtɛ ɔnyere ni abdullahi bin abbas ɛwɛdɛ lɔnhuma ɔnɔbɛwɛ kayi ɔkana baa muhammad salam. Ọ oh, wa sallam ɔyaatɛ iruwɔkyi ini wuwɔ nyere ɛkɔnyɛrɛ. bawa na kaya sabi nama ya tipe izo kai innahu sayatikum insanun yanzur ilaykum bi aynai shaytan anyaba na ri ana ra wure yu ni bora oje na yo ne le tuni ole tuni be sigure ya iza ashita ni re asigure ya tuni fa iza jaa fala takallamu ọba bɛ asokara yi wehoore yi ɔkele bɛ ɛnyɛ nyɛ yi ɔmɔ wɔn nyɛ ba tuba daa ɔmɔ tubi ɔmɔ ɔmɔ tubi twe naani donto mu baka yi ala ma ta mu ni an wa asuhabu sɛnɛ sini nɛɛw ni ni tewu ati zi ma do ni ni ni ma na sini dɔn sɛmɛ sɛvɛ fɔ ɔmu hɔ tɔ yɛ sɔmi ba tun tɔmiri mu ɔmɔdé ma ma ba ba rɛ ma ezi rɛ ma ba ma kɔ rɛ ìjọ kọ́ ẹni tó ń tọ̀ mọ́ bẹ́ẹ̀ ní ẹ̀ kú dẹ́ka yìí ẹni máa wọ́ ọmọ ẹni máa pè ń yìí wọ̀ domuli le tso te o domuli ka ye yalifuna bilayi ma kaalu wala kade kaalu kalimatal kufuri wa kafaru baada islami yalifuna bilayi ma kaalu omori kɛ naa so na omori yi heku ɛyà ɛsɛ ni tìrɛ nu ka ye kɛnɛ ɔbɔ ka ɔbɔ bɛ mi ka ɛnɛrɛ akarɛ yɛ ɔtirɛ kawo ɔkyerɛ ɛma akyɛw ahu ni islam dɛ ɔnɛ nwuni kafiri kyi fɔm kɔnya wa ɔkɛfɛrɛ ɔba da islam yi dɛ nyɛ bɛyi kafiri ɔfɛfɛrɛ mɛnɛ kɛnɛ dɔw wato ntomri ni ɔnya ɔbɔ ɔbɔ wa ɛnìyɛ náà ɔmɔ yɛ ne si yɛ tɛ kaa ɔmɔdi ɔbɔ nkyɛn yɛ tɛ ɔnyi.

ọmọ àbọ̀ ka ìsọlọ̀jọ́ ní háìlẹ̀ mú tó mórí òmíyàn wọn ní mọ́lásí ẹ̀kọ́ ọ̀nyára bí òde rẹ tẹ ohun tó mórí yìí tí tí yẹn wọn ọ̀rẹ́ mi ní gaza tabok ìrẹ́kọ́ tabok ọ̀n ọmọ na àìkàrẹ́ àwọn. asa yakuba ŋun ɛsɛ nyɛ nɛ anabi tontomori ama atoso tan ama atoso ban yontomori ka ana lasi nu zirɛ kɔnɔ na sɔlɔlɔ alayhi wa sallam lóye ɛra kaka ɔdiyɔ osigiri ɛniri dɔwɔ ebebe ɛna ne tonto mori no no sie kene sike ne mozi rɛ ko tonto mori ka ɔno ɔnyɛ so pa ɔno nyɛ nso yɛ ɔne ntorɔ dɛ bato de yɛ atworiri kenye ri ana ahyɛ ne mozi rɛ ko ɔmayɛ anabo saat ìjọba mi rẹ abẹtọ náà náà náà màrí hi mi nka ọ̀bọ̀ nyani aljudas ìrẹ̀mọ̀ náà nyẹ wọ́rọ̀ ẹ̀wọ̀rọ̀ ọ̀fàn ẹ̀kẹ̀lẹ̀ ọ̀fàn sẹ́wọ́ àbá kọ̀má ni yà á tẹ́ ìrẹ̀mọ̀ náà sáà bẹ́ẹ̀ rírì mà ní ìní mẹ́mẹ́ nyẹ wọ́rọ̀ ẹ̀dẹ́ màá nà bí tóntó mori sẹ́wọ́ mà ní sáà pèlè dọ́ọ̀nà ọ̀rẹ́ bẹ̀ dọ́ọ̀bí tóntó mori ẹ̀sà àṣẹ títẹ́ n'ọmọ wọ́n tẹ́ dọ́ọ̀nà orí kínyẹ́ wọn ọ̀yẹ́ nìyí rẹ̀ náà ìjọba sì wọ èyí bama kaayo etono nire jolo ese kɔ ɔyese saya ne kpɛtɛ ɛ ɔyese mɛ oyesu ko ya ɔkɔ ɔnɔre kpɛtɛ abetono re omimire to mimire tɛ omeyiri ba abari kaayɛ tɛ ɔ yagulas aka ɔno omeyiri wɔn awɔ ɔhono we agulas iri enu oru kɔmɔ wo nnene ɛbɛ yɛ ìjẹ́ jòlí àsìkò àkàyè nǹkan muhammadun sọ̀dẹ́kàn fíìmà yẹ dàcí ìmìnà nọ̀bù wá fanahun sharrun min alhamir. muhammad isọkọ nọọbi anibio nọkọ nọọbi ayi sẹ ẹza ọba nibio nọọbi ẹhẹ ẹsẹ ìkẹyìn sẹ ẹnẹ gbọnyin ẹkọra ẹdidiri hu ni kẹrẹkẹtà àwọn ọ̀nà ẹnẹ ẹnẹ ẹnẹ mímú nyọ́ títẹ́ di muhammad kọ́ni bá nàbì. sọlọ́tì ọ̀tọ̀ mọ̀ yìí. ọ̀mẹ́yìn olùtẹ̀ pòrò lóbàzì ìdíyẹ̀kẹ́ bí fẹ́ ìrọ̀kọ́ náà owó nínú àná ọwọ́ àná. ẹ̀hẹ́ ọ̀nàmọ̀ nìkàrẹ́ yà lórí ìbìẹ̀tẹ̀rẹ̀ kan èso wa hi ìbìẹ̀tẹ̀rẹ̀ wọn na ẹ̀yẹ kọ̀ọ̀lọ́ nyẹ́ oṣù oṣù yá ọ̀rọ̀ mi sọ sọ lórí ìbìlòbóró kan kan wọ́n kókó sọ ọmọ dàn wọ́n kókó èrè kàdá na dɔnira amahɛka ni ɛrɛmu dɔnira amahɛka ni ɛrɛmu vɔ mi ka ni mu n'ali ki mɛ n'ayɛ kɛkɛ ni mɛ n'ayɛ mɛ to divi pooro yɛ ki islam ɛhɛ ɔnà ɔrɛ nana kari ɔnɔ ni ɔnɔ julasi kan lóni tó si yà lọsí ma asɔhi mi asɔhi mi sɔ ehe osiri dole konyikonyara ina ìvọn ina ọ̀yìnyìrẹ ìnirẹ ìvọn ya osiri dole konyikonyara ìnà ẹ̀nà yẹ ọ̀yìnyìrẹ okure dọ́kọ̀ náà nìlọ ya yọ dọ́ọ̀ jàmbá ẹ̀ka dóòlì gbé wọn náà tẹ ọbí jẹ́ òmòrì náà ẹ̀ka ní tajọ́ wọ ọ̀rẹ́ bàa káàtọ̀ ẹ̀ ọ̀rẹ́ ọ. ọ̀nà náà kúkú jẹ́ ojú adáyọ̀ dọ́gba bíbélì ọ̀yẹ̀sà àti ìbẹ̀tẹ̀rẹ̀ ká. kùsọ̀ ọ̀bà họ́ọ̀ra iní jọmọ́ nyọ̀nyára bẹ́ẹ̀ hinẹ iná iná ìwà máa nyere ya bẹ́ẹ̀ kí hinẹ nyere nyere ọmọ nyere hinẹ nyere ọmọ nyere náà sí ẹ̀yìn lọ́nà ní sìrí ẹni hùwìrì ṣètẹ́s ọ̀bẹ̀rẹ̀ mọ́ tó mọ̀ yìí àǹkẹ́ ọ̀ ọ̀bẹ̀rẹ̀ mọ́ tó mọ̀ yìí òṣèlú kúkú ní sìrí ẹni hù ọmọ bẹ̀ wọn. àmọ́ ẹ̀wọ́n wọ́n bá rà kàrí ilé ìtẹ̀ka yìí ilé ọ̀nà ọ̀nà nu bi iso kan ɔna na kaa yɛn tó omori wɔn wɔ do ɛɛ eh, do ayɛ wɔ ama wɔ ama sika ɔmɛrɛ awusi báwo wɔ tɔ hɛ ani ní ma ta se tó omori madina báwo kaa yɛn tó omori kisali jola sika ama mɛ kan kɔkae ɔkae adi zɛzɛ ova nabi ni o ɔmɛ kan ɛhɛ ɛnɛnɛm ɛni di ihu ni kɛrɛkɛtɛ awɔ no ɛnna mɛ nyɛn tɛtɛ bi muhammad kɔni wa nabi. dɔnku mo sɔrɔ lɛ sɔrɔ dɔsɔ ayɛ atɛ dɔsɔ omeeli atɛ dɔkita saabɔ nyara kana hi alijula sɛbɛ lɔtɔ tó mo nimu kɛnɛ kɛnɛ alijula sɔbɛ yan dɔsɔ lama yɔn tó mo yi dɔyɛ atɔn donto wɔ yi donto mo sɔlɔlɔ alayisalaam dɔka yi mama kala tun sami aha minka umeru bin saadi eyi rɛ yɔ ni umeru na wuli saadi eyi rɛ yɔ n'o wɔhɔ nɔ wa donto mo ri dɔka ɛtɛ nka ɔma ne ka ɔkɔnɔ ma ne wɔhɔ wa lati o yi aljunas ka yi kadaba alayya ya rasulallah wọ́n ti kuma ni nọ wọ́n tara kuma ni nọ fama tafa wàtò bisẹ́ ìnìlálì ẹ̀ kò ní sẹ́ tiẹ̀ wúve níwọ̀n ní kàwọ́ ní rẹ̀ munafik láti o tó mu asaade mi ni yẹ tẹ asaade tó mo ní mu ni yẹ tẹ de kàní sí de kàní sí ọ ọbọ aljulas kuma ke iske na ya hu ni ila sanne ene bana wani rai rai ba ina rai da nan de asabe ina sabe ni ni yete na mo na bite ni ri e hizo muri agono kuna bite tu fo so na ni yete to owo ba ewuro ba muri ọ̀pá yà yẹn ẹnna lórí mùnáfìkì ẹni yẹ fẹ́ pọ́ńtò mu yìí lẹ́kàrí etí ẹ̀ wọ́n tán lẹ́kàrí òdìrí ìnọ́sí òdìrí bí ìkọ̀lọ́ náà mọ̀ ẹ̀rẹ̀ káàmà ọmọ nínú ọmọ òdìrí káàmà ọ̀pọ̀nyára nù. wàtí o tó yìí. àṣẹ bẹ́ẹ̀ ni a máa bá ọ ẹ fún ẹ

ìzẹ̀zọ̀ ìgò ọ̀nyẹ́ wọn ni sáà ẹ̀rọ ahọ́ lọ́ọ̀bù yẹ̀yẹ̀ lọ́ọ̀dẹ́ bí yẹ̀yẹ̀ lọ́ọ̀fà ìtìrìtì lọ́ọ̀kọ́ hàn ìrìtì ọ̀nyẹ́ wọn ẹ̀rọ ẹ̀ma hẹ́rọ̀ ọ̀hún. Máa lè ní yẹ kọ̀ ọ̀nyẹ́ wọn, àmà yín máa yẹ kọ̀ ọ̀nyẹ́ wọn kẹtẹ́ anya kiso dama mɛ ɛmɛ guri nkɛnɛ biko ke ama mɛ yɛ awɔ daa to daa to daa wala gɛrɛ wala kana wɔ ne ta pɔtɔ tó wuli mu daa to wala gɛrɛ wala kana wɔ ne ta four hundred ninety six four hundred ninety six million ake du bi state daa sɛ ɛyɛ hajj commission de si du tan bi ni hure yɔrɔ ni kaa yi state kẹ́ni san ya wọ kiri ọmọ na yà kó nyọ sansan wọ́n ká kó nyere yìí dá a bá tọ̀ ẹ nyọ sansan ọ̀bẹ bá a sẹ́mi yẹ ká yìí tìrìmẹ́sàlá commission yìí zọ bẹ́ẹ̀ nyi representative yẹn ní tí wọ́n náà anáwó di yẹn ní ana defend dẹ́n ní ẹni defend ní tẹ̀sán yìí zọ kí a nyọ ní kiri ọmọ ọba fire bí kẹfẹ́ ní ẹ̀ náà yẹ zọ àwọn ẹni defend dání watontɔn mu ni ɛwɔ nkuru nkɛm wɔn ma jɛnyɛ wɔn kɔ kɛjɛni ɔmu wɔn ma jɛnyɛ wɔ aa kare ɛdɛ wɔ de kami kuku yɛrɛ tɛ kɛnɛ jɛni mi kan kama wɔn ma ɔyɛ sɛ ɛfɔ wɔn ma ɛlɔn lé yi tó ɔnira kɛ kan ɔnira kɛ kan watontɔn mu ni.

out of 964 million. Nine, 496 million. 496 million. Eji mma ma nnenye tara ka anyị saa ya bụ enyo. Aka anyị. Ndị nwata ero ka mee ara aka bụ onye biri na oyi emi. wáṣẹ mi kàrí wà ká anyi kàmá bàtàn ní kẹ́ni sá ahẹ́ wọ̀ sàmùsàn bẹ́ẹ̀ rẹ kàmá ká wọ́n yẹ mi àmì ìka yẹ kó jẹ mẹ́rin yà mí ayára mẹ́ méjì wọn tẹ̀lé bẹ́ẹ̀ amadugbo ọ̀nà kí audit section auditor general of the state ọ̀ investigate investigator. stop to tori And ɛnna invite ayi ìdí bẹ́ẹ̀ kẹ́ ní wọ́tà ẹ̀rẹ́ my àmà yẹ ní shoes máa kẹ́kà nínú ká ẹ̀jẹ̀ ní lẹ́tà wọ́n audit bẹ́ẹ̀ a tó ní national health commission Obi fi ah, and yìí reply in writing. Obi aago ah, and wa, reply in writing. ọ̀pìtà yóò wà bí kàmí ìsẹ̀wọ̀n east state or local government ìjọba ìsọ̀rọ̀ ìsìtú nka akójẹ ẹgbẹ́ kúkú ẹ̀tẹ́ náà kúsọ̀ lọ́dà ìdí náà rà rẹ ẹsẹ ní ma kyẹrẹ sọnà ẹ yà kyẹrẹ yẹ nìkan dẹ ẹtọ́ nà ẹtọ́ nà ahóhó dẹ nì ní sàásàá bẹ́ẹ̀ tọ́ nà ẹ̀ bá sàásàá yìí national commission bí sọ̀nà. deere kai kai nyɛ saa subsidy the subsidy no ɔba de ɔba go ananke state ɔba go mɛ dɔ four hundred ninety six million bɛɛ ɛmɛmɛ b'a yɛ ka ɛmɛmɛ b'a yɛ ka n'a kò wé de na ɔmɔ ɔrɛ de tɛrɛ ɔmɔ ɔrɛ wa jùlɔ tɛrɛ wa fifty million ɛ n'a bɛ yɔ tó mu ɔhɔ commission konya ọmọ na di state abanafọ na ẹya slọtì ọtọ wọlé mu àmà slọtì náà tẹ yóò tó wáyé ti rẹ bẹ́ẹ̀ tìbí ìjọ ọba tó ẹ kọ́ lónìí náà ọba mi mẹ bíi kọ́lọ̀ ọba àti fẹ́ǹdà àmà akókó bọ̀ mi di òtó ń pẹ́ ọ́nyọ́ ń kọ́ ẹ̀ka náà ni mà ní ẹ̀bẹ̀rẹ̀ kọ́ ẹ̀ka. ɛtɔ ne ne ti mu ɛkura ne maam ɛkura ne maam ɔbɛdi ɛzɛri ɛ adi bi akara ɛzɛ sáyɛ gbasi ni tuure gɔdɔ ɛmɛ ɔba mi kɔ ɛkutɛri ɔripla ilé tɔnɔ kɛ ɛwɔbɔ ɔnyi rɛ ɛmɛ akɔyɛ kɔ ne gɔɔ ɛne kaba lɛ nɔɔya ɛmɛ sɔ ha ɛdɛ onye gị n'ụlọ ebe ya ọtọm na ọjabịa ọka ebe nọ na ya nyụ dịrị fọm adị nfa anyị ka ya san anyị mitin iri iri ma ka he kedu ma kwa ọla ire ire man kedu ma kwa ọla ire man Zama kwana ya Ibiyar ka akasi ne planet on ne ɛnu na ima aka wa magribo city ara ko magribo ina ka ni magribo ni sɛ ɛkɔ ya ɔni tura yi wo kuro ka nka ya bɛ dɔbi mi to ma do fa ɔno fi ntɔ ga kekegiri ni tɔ ka apata mo ma fi lɛ ta ye ɔ yi ɔ. ọmọ bàbá rẹ kàwé ṣọyọ yàwòrè ṣọyọ nkiri nkiri rẹ náà mama jẹ. ana si iṣẹ ẹkọ dọba dọba dọkọnọ ṣan ama ẹsẹ maa nọ ìjọ náà mọ this shore then this shore by audit section in the state. mi sorry ɔsɔnyaba mi bare ma mi zɔ wɔyɛ kɔ gama ka delay by thirty minutes mi n'ala yɛ ɔlɛ yiri tó wọ́n yóò tún ọ̀nà ka ẹgbẹ́ ọ̀nà ọ̀dì ẹ̀ máa kúrẹ́ àná bọ̀nìrì tí mi hàn. wọ́n rẹ̀ ọmọ mi ẹ̀ máa kúrẹ́ àná bọ̀nìrì má lè gẹ́rọ wà kọ́lá sílẹ̀ fún àwọn àmà wo ó lè. ọmọdé ọ̀fẹ́ yà yìí ọmọdé ọ̀fẹ́ yà yìí ẹgbẹ́ ọmọ mi bá gbé ẹ̀jẹ̀ ẹ̀wọ̀n ọ̀rọ̀ mọ́. Hmm? wọ́n ti ń tóbi sínú àwọn nìkan yìí No wà fáìtì zẹ̀yìnzà ló wà No zẹ̀ ẹ̀mí ló wà dọ̀ ìdí tí ì rẹ̀ fún ọ lọ́la ọ̀ ní wọn. ẹ ẹ anki mèrè ọ hẹrẹ anki mèrè adúlá kẹ́nu ọmọ kọ́rọ́ ìzọ̀n adúlá wà á bọ̀ náà fi dín ìmọ̀ ẹ̀dúrà ẹ ọba ẹ ní sabotage ọsọmọ ni yọ nọ bẹẹ bá súnmọ nkara wẹẹyẹ wẹẹyẹ sọ àná bọ àá kàlẹ ẹ náà náà náà yẹ ọkọ ọmọ náà ọba náà yà á tẹ pírí wẹẹyẹ mi rọ ọmọ ẹ adé ní ọkọ ọmọ náà lórí kàlẹ. àwọn ẹkọ ẹni àná pápá tí ó rí tèrè o. ẹni nìyẹrẹ rírẹ àbáyà bàbọ àmọ àwọn akẹsẹ ni wọn nìkan yìí amanyi ọ̀sánmá lóko mu di yi ẹ dáadáa lóko lẹ́wọ̀n ní ẹ̀rẹ́ kọ́ ẹ tẹ́ bí èyí di fẹ́ mbà ẹ yà sí ilé ìdá ẹ yà sí ilé ìdá ẹ kà ẹ kàn akàn akàn àmà alóyún tómtóm dà kó abiri yìí kú ọ àmì zẹyà kẹwọn náà nù alóbi àmì zẹyà bihima ɛna naa mu diri bi descend on them are kɔ ne kɛ tɛtɛrɛ kí ɛsɛ mo de de fa ara ni mɛ eya kama ayɛ fa ma kaka koko di ne bi yɔn lɛ emu naa yɛ odidi lɛ la ɔkasa ka o de kɔ ya wɛri omeyi zeri omeyi wosɛn okusitu ka akani ka ɛna ɛna bɔ ne lɛ ɛlɛ lɛ ne lɛ ba umeir rayon abi aljulas ana ana kuje bati o tɔmɔ ni sɛ bɛɛ kisa jo esi umeir koko ayi ka kɛnɛ ka alahuma anzila ala nabi yi ka baya na mata kalam tobi e umuri na kogo na bo kogo tso yɛ tɛ yan nabi awo isa esi yɛ hɔn na afɛ gɔmɔ wu mi yan. díẹ̀ ní èzí ìrànwọ́ làwọn alẹ̀ kà ọ́ lè dà a àwọn ẹ̀ka yìí wọ́n á kò mọ ọkọ̀ ilẹ̀ ọ̀fọ̀ dọ̀tún ọ̀fọ̀ ìdí àwọn dọ̀ ìjọ náà dá nyẹ́ ọ̀yọ́ yẹ hẹ́rẹ́ ní wọn ojú yìí yẹn láàrin ààyè láàrin ààyè diridiri ẹ̀hẹ́ olùdíjìnù ọ̀nìyàn àmà bọ́ọ̀dù ẹlẹ́rọ ni nìyẹ kóró ẹ̀ ẹ̀yìn ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ìbò mo ní àmà ààyè yóò tí mo ní kẹ́ni sí òun ẹ̀ béèrè ka yìí ìyẹn ní ìdí kọ́ọ̀tì ìyẹn máa fẹ́ kọ́ ìyẹn jùlọ ẹ̀sìn ẹ̀kọ́ tó mú ní òwò kẹ́ni sọ̀rọ̀ ọ̀sùnmọ̀sì ká ẹ̀wọ̀n tó mọ̀rí ìsọ̀nà yìí kà wọ́n bẹ̀rẹ̀ lọ́nà wọ́n á kò kí ni heku ọ̀dùkẹ́ ẹ̀dẹ́ ni heku ọ̀nà àkù sọ́mọ̀rí nìyẹn ọmọ sọ́mọ̀rí heku káyẹ ẹ̀dẹ́ ọlọ́kọ̀ náà kà ọ̀nà kọ́ àṣà ni amábídì ní benefit of doubt yìí ọmọ yìí bẹ́ẹ̀ kàkà á ẹ̀sọ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ tó ní question my can you cast oye man o ko ma wọ́n sì múná jìkì yẹn kú ẹ̀tẹ́ ìdáná yẹn fa ìdí ẹ̀kẹ́ àwọn ọ̀nà ẹ̀ náà rọ̀kọ̀ ọ̀fà ayé rẹ̀ fún onye oṣù múni tìbí ní tìbí ní ẹ̀jẹ̀ yìí lóbi ìgbónú ẹ̀tẹ̀ tẹ̀rẹ̀ ana rọ̀kọ̀ yọ. ìlú ìkókó bíi ihe ọ̀ anáwózi nù anábí gbòmẹ́yìká alákà wọ́n fún mi ànàmọ́ dìbí ẹnì máa ń yí déyìí bẹ́ẹ̀ ni kòntòmù ní ọ̀sẹ̀ kù sí i ìṣe kòntòmù rí ẹ̀ àbàdí wáhàyì wọ́n yẹ ẹ̀yẹ tihẹ̀tẹ̀ ayẹ ẹ̀yẹ tihẹ̀tẹ̀ yọ ọmọ ẹ̀mẹ́ yẹ ayọ dọ̀ kúsẹ́kú si dúró dú ẹ̀yẹ ní di okura ní jẹ́hí. bọ́ọ̀ bọ́ ẹ̀yẹ ń tọ́mọ yìí jọba lóore lọ́ọ̀dọ̀ kúsẹ́kú si ebe etu yɛtɛ ɛha ihu no bɔ omori anane lɛ ɛda omori ebi etu yɛtɛ yi isɛ ɔmɛmɛ yɛ ayɔ omori yi ɛ aha ha yi no bɔ ìjọ máa húrẹ̀ ẹ̀wọ̀n dọ́ bí bí amin dẹ́wọ́n ni níyà bọ́n wẹ̀rẹ̀ yìí ma na

wàlàkàdé kánú kẹlímẹtẹl kúfúrì omurike kàrí ọmọ ìrẹ káwọ ẹka wọkẹfẹrù bàdà ìsìlámù. bẹ́ẹ̀ni ni mo káwọ dẹ́mi kẹfìrì kìíní ọ̀fọ̀ bẹ́ẹ̀ mọ́ ìsìlámù ẹ̀ kẹ́nẹ̀ ẹ̀dọ́n. وما نقموا وهموا بما لم ينالوا وهموا بما لم ينالوا dan ya yi tini sene kaka o ya ni yi tu abo o le re yi tu abo sáàbì onomorike nnẹ ọ ẹnyẹ tí náà yọ ọyìn mẹ ọmọ yẹn ni ìmọ̀nyí pàpẹrẹ ẹtù mọ̀ náà kìkì mi yéè mi tó péré ni mímí yẹn wọ ntọ́ mọ̀rí ẹni mímí yẹn ọgbọ wa bi ọmọ yẹn zina ọmọ bi ọmọ bu إذا من كاي وهموا بما لم ينالوا إيه يوتنا كان مرين هرب تو أوامه إذا ما هرب تو أوامه أنا أنا إيه رأيسن أقول كا إن جبت تبوك munafiki ne emi to kene won to mori gaba tabuk e, ere ko tabuk ni ana e bodire mere ko nto mori nako o le bare ma de anye ni munafiki ne o eba ani bi to kene won to mori oze ọtúmọ̀ tí o tó wọlé yìí abẹ́rẹ́ mi è dìrì fà oṣù kọ́ náà lè dìrì wọ́n tó wọlé mẹ̀wúrẹ́ mẹ̀wúrẹ́ nílẹ̀ kó tàkó kàdé anyi lẹ́tù daniel zina taba amama jinen dẹ́ẹ̀kì ọmọ bọ́sùnà kò sínú kọ̀ọ̀ bọ́sùnà kò sínú ọmọ ama e ama òdòdó tọ́lẹ̀tẹ̀hù anaganaan ọmọ bá àrọ̀ ọ̀nà ẹ̀wọ̀n dọọ èsì kùnà onùjòdò àbọ̀ ọ̀rọ̀ òjòdò àná wọn nàmì òun èsì kùnà na dọ̀ọ̀rọ̀ òjòdò àbọ̀ ọ̀nà dọ́tò mórí ọ̀nà wọ́tà abụọ. sike wɔrɛ bɔnɔ na ìdí ɛdè kò ntomori ɔnọrọ na ɛbɛ péré èdè nnata bɔnɔ abalọ tomloko ɛdè ɛdè kìdó ntomori esike na ɛsè ina paragada anagana bẹẹ abalọ tomloko dɔwɔrɔ jọba bɔ ɔnọ ntomori kẹsẹ dẹsẹ ɔ ɛnì mo náà sike na ìdí ɛdè kò ntomori ɔnọrọ na ɛbɛ péré èdè bɔnɔ dẹni bẹẹ kẹẹ wọ bẹẹ yà tó ntomori this then me atawassul ida ọmọ bi wọ́ọ̀kì ẹnu náà kọ́ ẹ̀kọ́ jẹ́ anyá mẹ́ sísá kúyẹ̀ ń dèkì gòlì ẹ̀ nínú kẹ́nà gòlì ẹ̀ ọ̀kọ́kọ́ pẹ̀ náà anyá mẹ́ jésà fọ́ ahẹ́ ní àtìlẹ́ mi dèkì gòlì ẹ̀ ọ̀kọ́ mi dẹ́másì dẹ́túrọ̀ ọ̀mẹ́ntẹ́nì ọ̀sọ́pẹ̀ mi bẹ́ẹ̀ àtúntò mọ̀ yìí náà ilé làkúrò bẹ́ẹ̀ àti tó wòlí yìí bẹ́ẹ̀ yìí kìí mẹ́kẹ̀ẹ́ yìí kò tí ẹ tẹ́lẹ̀ ọ̀ka yìí tó wòlí kàmá ní wàhálà yẹn. bí tí ẹ tẹ ní màláìkà tí ẹ tẹ́lẹ̀ ọ̀ka yẹn ló tó wòlí àyè sọ̀sánà. ìjọ tó wòlí bàná wà hẹ̀tẹ̀ báyìí kó tó wòlí ló tó wòlí kẹ̀wé fún fẹ́ẹ̀fà varema ẹ̀nà náà bá àbọ̀nà tó wà varema. anyị na mi yìí. Àwọn yẹn nìsọ́nà yẹn ọpụ ka obi kankọ̀ ọ̀bọ̀ àwọn ọ̀gbọ̀n ẹsẹ ọkọ kẹlá ní àásù ẹsẹ ọtúnṣe ń tóbi yìí tí yẹn sọ lọ́sọ̀ lọ́mọ ẹ̀ tóbi. àyẹ ẹsẹ ẹyin sẹ́nu amáyáre kò fẹ́ ìfà lọ́sọ̀ ọ̀wọ́ ìyá náà bọ́ọ̀yì ó tó ọtọ́ ó lè wọ́n ẹ̀ lọ́mọ ẹ̀ bìbìbì ẹ̀ sọ̀sẹ̀ bọ́ọ̀yì ó kò ká ẹ̀sẹ̀ ọ̀nà ọ̀nà òyìnbó do nyamio do pin ɔmɛ si nyɔ eso pɛn na nyara nye yɛ so yàrá hɔ do báwo si ni wɛwo bɛ ka aa èyí e nɔ bá tɛ ɛnu bɛbàrɛ ɛnu bɛbàrɛ ma yɔ ɛyɛ hɔn kae wa adamu ɔmɔri ɔkè yà sabu na kó lasɔ yà á fi àlẹ yìí munafiki ɔyìn nira ko wà á kárí ɔtɔ nyara ne batɔbe yɛrɛ ka ala kana a kan tɔɔrɔ tɛ mɛ bɛɛ ba ala kana a kan ìrɛ ne yɛrɛ yɛrɛ yan ɛɛ ìdí ìkóra kú tse yúrɔ ɔ mɛ esi kari yóò rí tɔso tóbi ní yìí bɛɛ ní zoro ɛmɛ jɔn tóbi ní ma ti nɛ bɔkùkù jẹ ìjọ ɛnana ju zɔkɔtɔ kɛwa ibi tɔn jɔn tóbi ní àsìkò bɛɛ tɔsí ká anyo sɔmu yɛ nyi ewu de kaka ama ìràwọ̀ rẹ̀ ama esu pákàmù esu pákàmù nínú na rẹ̀ ọ̀tá máa nyi ọ̀tá máa nyi yẹ ọ̀nà yẹsu pọ̀ fún ọ. sọ́tù ntòmùrí. ìjẹ́ nnama wa bára àbá tó ntòmùrí tó ntòmùrí na jésù wa dó ntòmù sọlọ sọlọ dáa ká ìwé dé sí yẹ wa ká àmà nìyẹrẹ.

sai maka san tumuri munafiki ne rai sai tun tumuri ne wọn wuli ọkà yìí wọn máa na pamọ ilẹ an agunahumulọ warasoro min fọdọmẹ wọn wuli ọkà wọn máa na kàbọ máa ní sẹfẹ nkàtẹ nìyẹn ìlú tumuri wọn máa na kàbọ ẹyìn sẹfẹ nkàtẹ nìyẹn. illa an ẹ̀yin sẹ́ ẹ̀sìkè ní òpónà náà ẹ̀yin sẹ́ ẹ̀yin sẹ́ bọ̀rẹ̀ wẹ̀ ẹni amagam kata ní ilá agnáhùnmùlọ́ wọ̀rọ̀ sọ́lọ́ mi fàdé àgbo kẹ́ne kọ́ ní ọmọ rí ọmọ ẹ ọmọ mẹ́wọ́rọ̀ yìí wá hó ọmọ bá

lẹ́ka níbi àmì lọ́sọ̀rọ̀ náà ìdàpọ̀ máa ń lákà mú ilá àmàgbọ́n àwọn ọmọ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ sọ lómi fara ọ̀sọ́ tó tóbi ní. náà mo ń tóbi sọ̀rọ̀ sọ́nà ọ̀ káyà ní madina mi káyè ilẹ̀ ìlà òsì yẹ ọ̀rẹ́dẹ yà wá ó ń tóbi níbi mẹ́rin madina bẹ́ẹ̀ káyè ló ń tóbi ní òmùrí sì kẹ́wọ́n lóku wa ní madina mi. ọmọ yìí bọ́kà yìí fẹ̀yìn yẹ tó bọ́ọ̀ yaku khayran lahum omori kimunafi kamana aljulas yani sayatubu opime yene bakar bahu munafiki orudi yok ayinene yaku khayran lahum ona boy zaiwani ona boy zaiwan wa in yatawallaw yu'azibuhum Allahu kana alima fid dunya wal akhirah wọ́n dọ́wọ́ tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kí múnafí tsọ̀rú di bẹ́ẹ̀ kẹ́ náà mímẹ́ ni ọ̀nà ọmọdé yìí ọ̀nà ìbá ọ̀rọ̀ wa ọ̀yà ọ̀yà máa nyẹ wọn ọ̀yà máa jọ̀zà tẹ̀ tẹ̀kú ọmọ aláwọ̀ ń fi la. ọ̀nà ọmọdé ọ̀nà ọ̀yà ẹ̀hẹ́ ilé ẹ̀hẹ́ mẹ́rin bɛnna nyɛ kɛlɛma bɛnna nyɛ ɔmɔkun bɔ ama bɛ bawa tɔ ama bɛ bawa huro omori wo wa omori na wo kogo wa aro ya ɛnya ama bɛ bawa huro wo ama bɛ koga soro ya na b'a ba ya ete ha teku na b'a ba ya ha teku na b'a ba ya ete ha teku ebe na anɔ n'ɔna ba jɔlɔ jɔlɔ tɛ dɔkɛ osu wo afa akokoro kare dɔkta ewo ntɔ omori m'etuba m'etuba omeyi wa kɛlɛ ya umeru akebera emetete netuba nabandi pemori kodi tumba mweyi nekisawa nakukwaka na vana migeni yakaye islam ana obineroda netudikaba wakata umeru hano hone ri jahannama اللهم ارنا الحق حقا kuma dazi ehe amin kuma dazi an su kurume min ya kuma kai kare cin ne ya fi qadr eh lailatul qadr ana yanne nika ɔwɔ wɛ nwana jɛ tɔ so ihe tɔ ɛwɔwɛ kɔ ewuri hin ba dɛbɛ yi la sɔ jɛ nika ye lɛyina tó kadiri hara jɛ ni hin na a ijo muri ba kare ya ni ina alibama fi lɛyina tó kadiri o bɛn tɛ muri yi yɛrɛ han ki lɛyina tó kadiri wa wa sɛ ɛtɔ o bɛn tɔ times nine do bi wa twenty seven akɔsɔ na ɔmɛ ka ayɛ ka ye on twenty seven of i mean the ninth twenty seven of the lɛyina tó kadiri o bɛn tɔ muri yi mɛ sɛ ara ti lẹ́gbẹ̀ẹ́ kọ́dìrì èyí náà ni. ìjọba yóò rà mẹ́ńsàn náà ni ilé iná àzán náà òfin lè lẹ́fẹ̀ẹ́ kéde kò pẹ̀tà times three lọ́dún twenty seven. bọ́tù tó wòye. bọ́lá yóò wọ ọ̀dẹ́rẹ̀ jẹ́ tọ́sùkè the night of twenty seven tọ́lẹ̀ anamọ kẹ́n wọ́tà ìyẹn ní mẹ́ ọ̀dí twenty seven tẹ̀. ìyẹn mọ abẹ́kùrẹ́ pìtì ìjẹ́ni àyìn nínú àfihàn yìí dẹ́ka ìrẹ́mọ́bẹ̀ẹ́ rẹ̀ kọ́ àfihàn fọ́ọ̀kan dekadada wakoko nyɛ unity muri ɔba yɛ ayɛmɛ ɛsɛyɛ mɛmɛ allahumma arina alhaqa haqqan warzuqna ittiba'a ajini yɔ ni yɔ muri yus insha allah allahumma arina alhaqa haqqan warzuqna ittiba'a wa arina albatila batila وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سلف انتقامك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وحول المكر من أراد أن يمكر بنا عليه واصرف غذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيك المكر السجيو إلا بآل وكذلك أخذ ربك إذا أخذ القوة هي ظالمة أن أخذها لمن شديد اللهم ارحمنا فإنك بنا رحيم ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرى به مقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت التوبه وعند الموت شهاده وبعد الموت جنه وهريرا ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين امين صلوا على النبي الكريم Thank you.